الله الرحمن الرحيم الصلاة والسلام الأتمان الأكملان على أفضل الرسل محمد بن عبد الله وعلى آله وأصحابه والتابعين لهم بإحسان أدعو قسم الله وبا أترى إكاية الله وأتيقى ثم أتواجه النبي محمد صلى الله عليه وآله وسلم أبو بغتي أنبرا ètò àdéhùn nàṣíhà náà ni ó tún bẹ̀rẹ̀ báyìí wúwa ni a kí pẹ̀lú gbólóhùn asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu ní òní a fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tuntun míì ní orí ètò àdínù nàṣíhà sọ̀rọ̀ tí a fẹ́ kí àwọn ìsítàzùwà kan bá wa gbéyẹ̀wò lónìí <clears throat> náà ni ọ̀rọ̀ tí ó kan gbogbo ẹni tí bá ń jẹ́ ọmọ ènìyàn gbọ́mìnìyàn òun náà ni ìjọsìn ìṣe dáadáa ìhùwà ìṣe ìtẹ̀láṣẹ ọlọ́run ọba ìwà ládá lórí nǹkan téèyàn ń ṣe táàsọ pé iṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ iṣẹ́ rẹ̀ so kí ni àwọn nǹkan tí èèyàn gbọ́dọ̀ mú lọ́wọ́ kún iṣẹ́ rẹ̀ kó tó lè di pé ọlọ́run ò gbà pé alágbájá yìí ó ṣiṣẹ́ rẹ̀ òun ni wọ́n ń pè nínú ọ̀dọ̀ àwọn àfáà ipe ṣurutu qabuli al-amali salih ṣurutu qabuli al-amali salih so àwọn ustaz wa tafe kan bá wa gbé ọ̀rọ̀ yan ìwò àwọn náà ni àwọn sheikh wa Ibrahim adasuki badmus so kí wọ́n sálámà sí ara ilé so bákan náà kí wọ́n sì bá wa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tí agbésíwájú wọn yìí bisimilayi wa ala barakatilah. الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته هذا بي أما أستاذ وادي صفوة كي أرمي آه، أرتطمي ني أبرس ما براواسو ني أسي آه، إن شاء الله انتيا براواسو هنا شروط شروط قبول العمل الصالح kí ni àwọn májẹ̀mú tí iṣẹ́ dáadáa iṣẹ́ ẹ̀rí téèyàn bá ṣe ti fi máa jẹ́ ìtẹ́wọ́gbà dọ́dọ̀ Allah subhanahu wa ta'ala tí yóò fi rẹ̀sán lérí ẹ̀ tí yóò fi wọ àlìjẹ́nà tó bá di ọjọ́ alqiyama. site bí gbogbo àná ṣe mà ìpè wa ta'ala olóhùn dawa sáyé nítorí kí a bá máa jọ́sìn fún un. so lára gbogbo ìjọ́sìn òun náà ni torí pé gbogbo nǹkan tí bá ti ń yọ Allah subhanahu wa ta'ala nínú tínú rẹ̀ máa dùn sí gbogbo ẹ̀ náà ní jẹ́ ìbáàdà ó jẹ́ ọ̀rọ̀ ni ó jẹ́ ìwà wíwò ni àbójẹ́ iṣẹ́ kan tá à ń ṣe ni sọ ìbáàdà ni gbogbo àwọn ìbáàdà tá a wá ń sọ yìí àwọn ìjọsìn yìí kò lè jẹ́ ìtẹ́wọ́gbà kò ní wúlò fẹ́ni tó bá ṣe àyàfi ká rí àwọn májẹ̀mú kan níbẹ̀ tó jẹ́ pé ẹyọ kan nínú àwọn májẹ̀mú yìí tó bá fi lè yọ kó ń bẹ́ẹ̀ téèyàn bá ń ṣiṣẹ́ dáadáa wíwà tí èèyàn bá pọnmi sínú apẹ̀rẹ̀ ni hmm. kò ní ní àǹfààní kankan fún rẹ níbẹ̀ tó bá dijọ́ alkiyama so àwọn májẹ̀mú yìí májẹ̀mú mẹ́ta ni a bẹ̀ látòrí alákọ̀ọ́kọ́ ala wa huwa al-islam òun náà ni al hmm. so ẹnikẹ́ni tí máa ń ṣiṣẹ́ dáadáa láyé yìí bóyá ń sànú àwọn èèyàn ni hmm. bóyá ń fa àwọn aláìní lóúnjẹ ni bóyá ó kọ́lé tó ní káwọn kan máa wá gbébẹ̀ ni bóyá àwọn ọmọ òrukàn ń tọ́jú wọn ni bóyá àwọn opó ń sànú wọn ni so gbogbo àwọn nǹkan wọ̀nyí nǹkan tá a máa ran kan pé kó lẹ́sàn-án lé e lórí ni hmm. so kó bá wa lè lẹ́sàn-án alákọ̀ọ́kọ́ ní ta gbọ́dọ̀ rí ni pé al-islam ẹni yẹn gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí hmm. so gbogbo ẹ̀ dáadáa téèyàn bá ṣe tí ẹ̀ bá ti jẹ́ tí ẹ̀ bá ti ṣe mùsùlùmí kò ní sáǹfààní kankan fúnru ẹni bẹ́ẹ̀ tó bá di jọ́ gbéde alikiyama hmm. so wo tó ṣe wo wàhálà tó ṣe ó kàn ṣe ní àṣedànù ni nítorí pé májẹ̀mú kan ó ti yin gẹ kó nínú májẹ̀mú tí dáadáa yóò fi jẹ́ ìtẹ́wọ́gbà so ọ̀pọ̀lọpọ̀ èèyàn láwùjọ wa lónìí àmọ́ wẹlòmíì tí yóò ṣe mùsùlùmí ah. tí yóò sí ìsìláàmù nọ̀rọ̀ rẹ̀ ah. so a gbogbo dáadáa tí wọ́n ń ṣe yìí wọ́n ń kọ́ bó wa ni ó ṣe wá ṣe a kọ́dà ẹlòmíì yóò ka la débi pé yóò sì dìklà pé a irú àwọn eléyìí kan ní wọ̀ná hmm. hmm, tí yóò ṣe mùsùlùmí so eléyìí àìní àgbọ́yé ẹ̀sìn òun náà ni ó mú kí èèyàn máa wí gbogbo orú eléyìí nítorí pé ọba tí ó dá wa tó rán anábì sallallahu alaihi wasallam sí wa ó ti ṣàlàyé gbogbo nǹkan yẹn fún wa tí ó sì clear dáadáa àpèjúwe sì ń bẹ láwùjọ tiwa náà láàrin ara wa ẹ wo nísìnyí èèyàn tí ó bá lọ ilé ẹ̀kọ́ èèyàn tí wọn ò gbà sílé ẹ̀kọ́ hmm. kò rà admission wọn ò gbà sí yunifásitì ni hmm. wọn ń lọ lè àtẹ́ǹdì ni wọn ń gbọ́ lecture ni hmm. wọn ń lọ kíláàsì ó wá múra sí ìwé dáadáa ń ka ìwé dáadáa ó sì mọ̀ ìwé dáadáa wọ́n làwọn tó bá wọn ṣe tẹ́sì ó tún wá bá wọn ṣèdánwò ẹ dákun níjọ́ tí rìsọ́ọ̀tì ó bá jáde matric number wo ni result yóò bá jáde hmm. torí pé kò sínú ẹni tí wọ́n gbà sílé ìwé hmm. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni irú ẹ̀ náà ni irú hmm. wọ tí kò bá sí ìsìláàmù náà rọ̀ rẹ̀ tó wá ń ṣe dáadáa kò sí wọn ò tí ì gbà wọlé wọn ò tí ì rẹ́gísítà rẹ̀ ipe ah, ẹni yìí dáadáa rẹ̀ ó lè wúlò fún un so tabalọ́wọ́ inú suratul Isra aya 19 Allah subhanahu wa ta'ala sọ fún wa pé a'udhu billahi minash shaitani rajim ó ní waman arada al-akhirata wa sa'a laha sa'yaha wa huwa mu'min ó ní ẹni tí ń bá ran kan ọjọ́ ògbédè alkiyama yàní ẹni tí ń ran kan pé òun ó bá dáadáa pàdé tó bá ti jẹ́ ògbédè alkiyama kò wá ràn kà lásán wàsà àìláha sàáyàhà ó sì ṣiṣẹ́ rẹ̀ ó ṣiṣẹ́ ó jọ́sìn fún Allah subhanahu wa ta'ala ó wà dáadáa ó ṣe gbóntó yẹ kó ṣe wàhúwá mu'minun tó tún á jẹ́ mu'mini ibi tí a fẹ́ ló ń bẹ̀ ni wàhúwá mu'minun gbogbo dáadáa tó bá ṣe gbogbo àníyàn tó bá ní kóun Allah subhanahu wa ta'ala tó bá lè làbúdà àyẹ̀kúnà mu'minan túláàsì ni ẹni yẹn gbọ́dọ̀ sí kíni ó gbọ́dọ̀ mu'mini hmm. so ó ní fa ulaika kana sa'yuhum mashkura àwọn tá a wí àwọn tán bá ti ṣe dáadáa tán sì jẹ́ mùmí nígbà tán fi ṣe dáadáa yìí fa ulaika kana sa'yuhum mashkura àwọn eléyìí dáadáa tí wọ́n ṣe gbogbo wàhálà àwọn tí wọ́n ṣe àwọn ni a appreciate ẹ̀ fún wọn tó bá jẹ́ ògbédè àlùkìyàmà hmm. àwọn ni a san wọ́n lẹ́sàn lórí ẹ̀ so àyà yìí nìsín tá a bá wò a rí i pé ó ń túmọ̀ wa ipe ẹni tí èyí bá ti ṣe mọ̀mí ní gbogbo dáadáa tó bá wò ó ṣe hmm. kò ní wúlò fún tó bá dijọ́ gbéde alikiyama gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tá a tún wo inú suratu nahal a rí aya mi bẹ́ẹ̀ aya ninety seven hmm. tí ó tún fẹ́ jọrú aya báyìí náà Allah subhanahu wa ta'ala sọ fún wa pé man amila salihan. ẹni tó bá ṣiṣẹ́ dáadáa hmm. amila salihan hmm. gbogbo tó bá ti lè pè ní iṣẹ́ dáadáa láyé yìí hmm. òun náà ló kó sínú ni ó tóbi ni ẹnikẹ́ni tó bá ṣe min ó jẹ́ ọkùnrin ni aw àbójóbìnrin bákan náà ni wàhúwá mu'minun tó wá jẹ́ pé tún ni eléyìí náà tún fi sí pé ó gbọ́dọ̀ jẹ́ ìtumọ̀ ni pé tó bá ti ṣe Islam gbogbo ẹ̀sìn tó bá wù kó máa Hmm. tó bá ti yàtọ̀ sí ẹ̀sìn islam gbogbo dáadáa tó o bá ń ṣe láyé o kàn wé sí ẹni hmm. kò ní wúlò fún ọ tó bá dijọ́ ìgbéde alkiyama ayawa ni falanuhiyannahu hayatan tayyiba irú ẹni bẹ́ẹ̀ tó bá ṣe dáadáa tó sì jẹ́ mùmínì á jẹ́ kó máa gbégbé sí ayé rọrùn hmm. hayatan tayyiba ìgbésí ayé ìfọkànbalẹ̀ ó lè má lówó ó lè má kọ́lé ó lè má ra àmọ́ kan rè ó balẹ̀ lórí tí máa ń ṣe nínú ìgbésí ayé rẹ̀ wàlànà jìyànnahum ajrahum bi ahsani ma kanu ya'lamun ya'malun ó ní tó bá dijọ́ ògbéjà kìámà á tún wá san wọ́n lẹ́sàn-án tó ìpè ẹ̀san tá a san wọ́n yìí yóò tún dáa ju yìí táwọn ṣe láyé lọ á hmm. tún bá wọn ṣe àdìpèlé ẹ̀san so ayé eléyìí náà níṣẹ́ á rí i pé kò sí ní ti ń sọ fún wa tó tayọ pé kíni ipe gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣiṣẹ́ dáadáa tó sì fẹ́ rí ẹ̀san gbà tó bá dijọ́ ògbéjà kìámà túláàsì ni kó jẹ́ mùmìnì ó gbọ́dọ̀ wọnú islam hmm. kó tó di pé irú eléyìí yóò wúlò fún tí ó bá dijọ́ ìgbéde alkiyama hmm. so tábà tún wà lọ wọnú suratul kaf àyà mi tún bẹ àwọn àyà mi bẹ́ẹ̀ bẹ̀ fún wa tó yẹ pé àwọn tiẹ̀ lámọ́lẹ̀ fún wa dáadáa tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó yẹ pé wọ́n máa ṣe wàhálà káàkiri láyé wọ́n máa sá lókè wọ́n máa sá lọlẹ̀ pé àwọn ń ṣe dáadáa àwọn ń ṣàánú àwọn èèyàn philanthropist ni kò sẹ́ni tí ò lè ta lọ́rẹ̀ tó gbogbo orú àwọn eléyìí àti òbá wá sí islam nọ́ọ̀rọ̀ rẹ̀ orí òníwúrò fún tó bá dijọ́ gbídà kìámà Allah subhanahu wa ta'ala sọ fún wa pé kul hal nunabbi'ukum bil akhsarina a'mala. ìpè ànábì ní Ah, Allah subhanahu wa ta'ala ni Ànábì sọ fún wa pé hal nunabbi'ukum bil akhsarina a'mala ṣé kí n fún yín nírò nípa ẹni tó jẹ́ pé ó ṣòfò iṣẹ́ rẹ̀ gbogbo iṣẹ́ tó ṣe nígbà tó wà láyé ó ṣòfò rẹ̀ tí kò ní wúlò fún alladhina dalla sa'yuhum fil hayati dunya àwọn tó jẹ́ pé gbogbo ìlòkè ìlọlẹ̀ wọn hmm. nílé ayé gbogbo ìlàkàkà wọn nílé ayé hmm. gbogbo ẹ̀yán yẹn gbogbo ẹ̀ ní òpadà sí kíni ní òpadà ní wúlò ní ó ṣòfò wọ́n hùn yahsabuna annahum yuhsinuna sun'a tó ti jẹ́ pé àwọn táwọn sọ yìí àwọn fúnra wọn ò mọ òrùkọ àwọn ń ṣe dáadáa ni hmm. oore ni wọn ò mọ òrùkọ àwọn ń ṣe wọn ò rò pé ah, a ti níwà dáadáa ńlẹ̀ a ti ní gbogbo nǹkan ńlẹ̀ tá a lọ lè dé bá tó ṣe pé kíní yìí kò sí ní wúlò fún tó bá dé jọ́ ògbé dàlùkìyàmọ́ àwọn wo làwọn táwọn sọ yẹn ulaika alladhina kafaru bí ayati rabbihim wa liqa'ihi àwọn tá à ń sọ yìí àwọn náà làwọn tí wọ́n ṣe kèfèrí hmm. àwọn tí wọ́n gba Qur'an gbọ́ àwọn tí wọ́n ṣe mùsùlùmí wọ́n ṣe Islam wa liqa'ihi wọ́n ò sì gba ọjọ́ ògbéjà kìámù wọn gbà pàwọ́ pàdé Allah subhanahu wa ta'ala wọn ò gbà bẹ́ẹ̀ tó pé tó bá ti jẹ́ ògbé dàlù kìyàmá fahabitat a'maluhum fala nuqimu lahum yawmal qiyamati wazna látara àdélé yìí ó ní gbogbo sẹ́ dáadáa tí wọ́n ṣe gbogbo ẹ̀ bàjẹ́ tí ò wúlò fún wọn tó pé tó bá ti jẹ́ ògbé kìyàmá kò tiẹ̀ ní sósùn wọn fún wọn dẹ́wò pé àwa ni a fẹ́ wọn ipe irú iṣẹ́ dáadáa wo ni wọ́n ṣe so eléyìí náà áyà yìí náà òun náà túmọ̀ fún wa ipe èèyàn gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí gbogbo wọn tó yẹ bá ṣe mùsùlùmí tó wá ń wà dáadáa tó o sì náà kàn wọ bẹ́ẹ̀ tó ọjọ́ ìgbìdà kìámà pa gbogbo tó ń ṣe tì kó gba islam kó bàa lè wúlò fún ọ tó bá di ọjọ́ ìgbìdà kìámà. ìbẹ́ hmm. náà àwọn sàbí ànábì tó jẹ́ pé kíni wọ́n ń ṣe dáadáa gbàtọ́ fi wà ń kèfèrí àmọ́ gbàtọ́ padà di islam kọ́dà inú bọ́dọ̀ sẹ́yìn ó tún ní òun náà ní pé gbogbo dára tó ti ṣeun wọ́n tún wá bọ́ kó wánú islam wọn ò ní sọ pé lè ti kọjá nù àsìlámù hmm. ta ah, bima ma'aka hmm. minal ihsan sàn dáadáa tó bá ti ṣe nígbà tó ti tó ti di mùsùlùmí dáadáa wọn tó bọ sí kíni wọn bọ transfer rẹ wá tó yẹ pé dáadáa yóò tún wá sí kíni yóò tún fi pọ̀ sí hmm. so ní èyí tá a tún fi gbẹ̀yìn ẹ̀ òun náà ni hadith anabi sallallahu alayhi wa sallam tí ó wà nínú sahih muslim náà hadith àfàwà abu huraira hmm. radiyallahu anhu tó yẹ pé anabi sallallahu alayhi wa sallam ó sọ fún wa pé walladhi nafsu muhammadin biyadihi hmm. ó ní mo búra pẹ̀lú ọba tí ẹ̀mí muhammad wà lọ́wọ́ rẹ̀ yàní pẹ̀lú allah subhanahu wa ta'ala pé òun fi búra la yasma'u bi ahadun min hadhihi al-umma anabi ní ẹnikẹ́ni inú àlùmọ̀ yìí hmm. àlùmọ̀ tá ń sọ yà yín ummatu da'wa gbogbo ẹni tí ń bẹ láyé anabi ní ẹnikẹ́ni gbogbo ẹni tí ń bẹ láyé yahudi ó jẹ́ júù ni hmm. aw nasrani àbójẹ́ kírísítẹ́nì ni wàlá nasrani àbójẹ́ kírísítẹ́nì ni hmm. tí ó gbọ́n pa èmi anabi sallallahu alayhi wa sallam pé Allah eh, subhanahu wa ta'ala rẹ̀ mi wá ó ní kí wọ́n tẹ̀lé mi thumma yamutu walam yu'min billadhi ursiltu bi tírú ẹni bá bá wá kú tí ó sì nígbàgbọ́ pẹ̀lú ntẹ́mi ànábì mú wá hmm. illa kana min ashabin nar àyàfi kúrò ẹni bẹ́ẹ̀ ń gúnṣe kíni kó wọná tó bá dijọ́ gbé dàlẹ́ kíyàmá ẹ wo hadithi báyìí nìsín ànábì tún ó yàn nàná rẹ̀ fún wa tó clear pé kò sẹ́nikẹ́ni tí ó gbọ́ nípa pé ànábì wáyé ó sì mú iṣẹ́ kan wá tí ò wá gba ànábì gbọ́ tí ò gba islam tó sì wà lórí nǹkan tí ń ṣe náà hmm. tó wá kú lérí ẹ̀ irú ẹni báwọn tó bá dijọ́ ògbódì àlùkìyámà yóò wọ̀ náà ni tó bá dijọ́ kọ́dà àìsè hmm. méjì lórí ẹ̀. ọmọ ìpẹ́ni tó lè ní excuse ni ẹni tí ò bá gbọ́. ẹni tí ò gbọ́ rárá hmm. tí ò gbọ́ tí ò tiẹ̀ mọ̀ pa ànábì wáyé alẹ́ ní pé tọ́ ilé ìmọ̀ pé kìnnì islam àmọ́ ẹni tó mọ̀ pé òwò islam wọ́n ń pè irun lẹ́gbẹ̀ẹ́ lé rẹ̀ so wa ní èyí tó ń sin náà so irú eléyìí ní ah yàní àánú abẹ́ Allah subhanahu wa ta'ala fún orú wọn hmm. kí ó mọ̀ jẹ́ kí wọ́n kú lérí ẹ̀ hmm. torí pé téèyàn bá ti kú lérí ẹ̀ kò sátúnṣe mọ́ hmm, so látara délé yìí májẹ̀mú alákọ̀ọ́kọ́ òun náà nìyí tí a bára wa sọ yìí tí iṣẹ́ dáadáa tá a bá ṣe tí ó fi jẹ́ ìtẹ́wọ́gbà ìtẹ́wọ́gbà ọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala àbí kéèyàn jẹ́ mùsùlùmí so kéèyàn wá jẹ́ mùsùlùmí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan bẹ tó jẹ́ pé wọ́n bí wa sínú ìsìláàmù ni pé a mùsùlùmí náà ni wá mùsùlùmí náà ni wá ah, gbogbo orú àwọn eléyìí nísìnyí báyìí mùsùlùmí ni wọ́n bí ọ sí lóòótọ́ àmọ́ mọ́jẹ́kí ìsìláàmù yóò bàjẹ́ torí pé ìsìláàmù tún ní àwọn nǹkan tí máa bà á jẹ́ hmm. gẹ́gẹ́ bí àlọ́lá tó ṣe láti jẹ́ ẹ̀ta bó o ṣe lè máa lagiri pé àlọ́lá náà ló fi kírun tòní hmm. nítorí pé kí ni o ti ṣe àwọn nǹkan tó bà á jẹ́ bóyá o sùn bóyá o hmm. yàgbẹ́ bóyá o só gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ní ìsìláàmù láwọn nǹkan tí máa bà á jẹ́ nínú àwọn nǹkan tí máa bà ìsìláàmù jẹ́ gẹ́gẹ́ bí ààyè tí ò sí òun náà ni àṣírkù fi ìbádàtìlá òun ni kéèyàn ó pa nǹkan kan míì papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala níbi ìjọsìn fún àwọn máa Allah subhanahu wa ta'ala ó sì máa lọ lè kírun wọ́n tún náà wọn lọ mọ́ṣáláṣí hmm. inú ọ̀nà tó ń pa gbà pa nǹkan pọ̀ òun náà ni àdùá ògẹ́rìlá kéèyàn máa pe ẹlòmíì tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala hmm. ẹlòmíì ṣéwù rẹ̀ ni ó máa pè ẹlòmíì àlùjànnú ni ó máa pè hmm. ẹlòmíì màláìkà ni ó máa pè ẹlòmíì bàbá rẹ̀ ni ó máa pè bàbá rẹ̀ tó ti kú kó wá ṣàánú ẹlòmíì òun ni eré ìhun òun kó wá ṣàánú ẹlòmíì òun ni eré ìhun ló yọ torí pé ó lásídẹ̀ǹtì ó sì kò wá nǹkan kò wá ṣe kí wàá lé eré ìhun ló yọ eré yọ kọ́lá ẹlòmíì òtún sọ àìlè rí yọmí so Allah subhanahu wa ta'ala ni máa ń yẹ. <laughs> ìgbà kan bẹ tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ni wọ́n wòye pé ah, ah ṣé àgbọ́yé ẹ̀sìn wa wọn láwùjọ yìí tó báyìí ni. àwọn èèyàn lọ sí mẹ́kà bí one thousand fifteen tí àwọn èèyàn fi ṣẹlẹ̀ ṣẹlẹ̀ táwọn èèyàn kú àwọn tó sì darí ìgbà tó ń sọ̀rọ̀ àwọn ló kọ. máa ń sọ̀rọ̀ alájí orí yọmí wọ́n gbà tó kí àwọn àwọn tó kí ọlọ́run yọmí. ní ají orí yọmí sórí eléyìí náà inú àwọn nǹkan burúkú ni tí máa ba Islam yẹn jẹ́ hmm. tí ó sì mọ̀ rò pé mùsùlùmí lòun. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àlè sìgá àṣà káké gbàmígbàmí ó fẹ́ já sódò ní síbáyìí ó wá pariwo ee Riyadh hmm. ee ṣé kò wá máa pariwo goró àwọn kan báyìí. àbí ìyá mi o àbí kó pariwo ìyá mi o bàbá mi wọ́n sùn lọ́rùn wá gbà mí o ògbélé ìlú pọ̀ láwùjọ wa á sì máa pera wa ní mùsùlùmí lórí ẹ̀ náà hmm. so ògbóró eléyìí ó yẹ kí mùsùlùmí ó ni àzábùhù ká pẹran fún mm. ah, nǹkan mi tó yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala wọ́n ní tí ń sọ yìí àwọn kan náà wà ń jẹ́ àbíkẹ́ lọ lè pẹ́ran mm. síbi kan àbíkẹ́ ráwé ẹran báyìí wúrọ̀ àwọn nǹkan báyìí àbíkẹ́ padìẹ wúrọ̀ àwọn nǹkan báyìí ipa nǹkan mi máa Allah subhanahu wa ta'ala ni so ẹlòmínú ó pe ààrẹ mùsùlùmí nísìn inú islam ni wọ́n bí sí lóòótọ́ ìsìn sí gbogbo eléyìí mm. so kò ní mà ó dijọ́ gbé dàrú kìá mà kó tó mọ̀ pé òun ṣe kíni òun ti jáde kó nínú ẹ̀sìn àbíkẹ́ lómi olóhùn wá ṣọ́ra pẹ̀lú àwọn àlìjànú hmm. kó máa lo kó máa pé kó àlìjànú hmm. àbí kan ní ó sín gbẹ́rẹ́ kan hmm. àbí kan ní ó máa de kíní kan má di gbogbo àwọn nǹkan wọ̀nyí inú àwọn nàwákìlù islam ni àwọn nǹkan tí máa ba islam ẹni jẹ́ ni tí wàá nà ká jìnà sí i tá a bá fẹ́ kí iṣẹ́ dáadáa yàrá àwọn nàwákìlù islam yìí bóyá ló bá di jọ́ mẹ́jọ á tún farabalẹ̀ sọ àwọn eléyìí náà lọ́tọ̀ nítorí wọ́n pọ̀ wọ́n tóbi mẹ́wàá tí wọ́n sọ fún wa níbí so a kà wọ́n lẹ́yọ kọ̀ọ̀kan hmm. tí gbogbo ó fi lè sọ́ra fún tá a fi di pé àjìn sí òwúrọ̀ àwọn nǹkan báyìí ah, kó má ṣe pé à ń wèsì gbogbo dáadáa tí aláǹṣe láti ìjọ ah, yìí. àwọn ọkùnrin wa san ọ̀sán wa lẹ́sàn-án lórí o sọ ẹ dákun àwa mùsùlùmí àwa tí a kì í ṣe mùsùlùmí náà ọ̀rọ̀ la gbọ́ yìí o ẹ wọn tó ti jẹ́ mùsùlùmí wọn náà wá di mùsùlùmí tó bá ti di mùsùlùmí òun ṣe dáadáa lóòótọ́ olójú àánú kò sì lẹ́mìí rẹ̀lẹ̀ onímọ̀ tìmọ̀ kúnyàn mọ́ra àmọ́ gbogbo àwọn kan yìí kò ní wúlò tí yàn bá ti nígbàgbọ́ bẹ́ẹ̀ náà ni wọn mùsùlùmí náà wọn náà òun ṣe dáadáa lóòótọ́ òun tọ́jú yàn òun tọ́jú ẹbí òun tọ́jú gbogbo ẹ̀ òun ṣe dáadáa òun kí kùránì òun kírun òun lọ mọ́kà àmọ́ gbogbo àwọn nǹkan tí ń jẹ́ ẹbọ yìí lòun ń ṣe wàláyé yàn ní ní sọ́dọ̀ ọlọ́wọ́n ọba sọdákùn àwọn tí a bá fẹ́ pe àwọn ustaz wa ká pè sí orí nọ́mbà wọn yìí zero eight one forty five ninety five fifty eight thirty nine zero eight one forty five ninety five 5839 nọ́mbà ustaz wa rahim dr kinu àti abáfẹ́ pé ẹ̀yìn ọ̀pọ̀pọ̀tà sọ̀rọ̀ mìíràn sí orí nọ́mbà wa fún ìdá tí ètò yìí ni gẹ́mù sí ń sọ ètò yìí nídìí àwa tí a bá ṣe onígbọ̀wọ́ rẹ̀ ní kí á dàkùn torí tọ́lọ́run sọ kí á pè mí sí 08103351549 08103351549 abdulfatah sọ̀rọ̀ mi àtàwọn ustaz wa ibrahim dasuki là ń kí wa pé سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك